وخير الهدي هدي محمد صلى الله عليه واله وسلم فشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار ثم اما بعد ايها الاخوه الكرام السلام عليكم ورحمة الله وبركاته ní ẹ̀yìn tí a fi ọpẹ́ fún ọlọ́run látàkà àtọrọ ìkẹ́ àti ìgbẹ̀ fún àmìgbà Muhammad a máa tẹ̀síwájú nínú tẹ̀síwájú tàbí lọ ní ìfi àṣẹ àdáyẹrí rẹ̀ fún oṣù rọmọdọ́n tẹ́nu bá kánú àpàdà tí ó gbáǹjẹ fún wa ẹgbẹ́ tẹ́nu wa lé èyí ní pẹ̀lú rẹ̀. Súratu Sharh òun la ṣàlàyé kọjá fúnra wa níjọ́ ayé tó súra táwọn agbéyẹ̀wò lé òun náà ní súratu Fil kíláàpì súratu أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون fàmá yóò ká sí lóka bá lórí dín aláìsà lọ́ọ̀hùn bí àhákámi ìhákìmí súrátù tí ayà mẹ́jọ ni ó wà nínú ẹ̀ súrà yìí òun náà bẹ̀rẹ̀ pẹ̀lú ìbúra gẹ́gẹ́ bí suratul layl suratul duha wọ́n ti bẹ̀rẹ̀ pẹ̀lú ìbúra ẹlẹ́bi gbé ìdánwò fún yẹn pé dárúkọ àwọn súrà bẹ̀rẹ̀ pẹ̀lú ìbúra nínú àlùkò àná ọ̀pẹ́ nú àwọn sóra tí wọ́n ká nínú àwọn sóra sóra tó fi ń nọ́ra náà. ìtọ́lọ̀ wọn á fi búra níbi òun ó yàtọ̀ sí ibi sóra tó lẹ́yìn ó yàtọ̀ sí sóra tó dúhà ó yàtọ̀ sí sóra tó fàjẹ táwọn bí àtìkù. sóra tó fi búra ń òun òun ọlọ́run ló bẹ̀rẹ̀ rẹ̀ ìbúra yìí àti gbólóhùn èso àbíkíìn tọ́lọ́run ti bẹ̀rẹ̀ ìbúra òun náà láti sọ orúkọ súra yìí ọlọ́ni wà sí gbogbo wa pẹ̀lú èso sí i aṣọ fúnra wa kọjá pẹ́yìn pé wáwò tó máa ń bẹ̀rẹ̀ àwọn ìbúra yìí là ń pè ní wáwù ní pọ́sálì ìtumọ̀ rẹ̀ ni pé àtàmùtù kí ni wọ́n pè àtàmùtù yẹn pé mo búra báwa ní àtàmùtù bìlá kí ìtumọ̀ rẹ̀ mo búra pẹ̀lú ọlọ́run báwa fẹ́ sọ́ọ̀tì ẹ̀ sọ́ọ̀fẹ́ kó mùtù kí ni wàá sọ ẹ́ pàápàá lo wáwù yẹn ni akẹ́ fún nǹkan fi múra ẹni kẹ́sọ̀ wàláàyè kí ni mo pè é wàláàyè àyà ìtumọ̀ rẹ ní àtàmùtòbìlá ó múra pẹ̀lú ọlọ́run wà tí ní adéyé mọ̀ jẹ́ pé àtàmùtòbìtì ni pé ọlọ́run múra pẹ̀lú tó tì ṣùgbọ́n àwọn òde sọ bẹ́ẹ̀ lẹ́nu pé wà tí kálá fi àbí ká ní àtàmtòlù tíì torí pé tíìmù yìí ẹ̀dá ni àwọn ẹ̀dá èèyàn ò sì lè fẹ̀dá bí tiwa búra ọlọ́run nìkan ni ìfi ẹ̀dá búra wà fún yóò fira rẹ̀ búra láàyè ní bàwá rọ̀ bíkà pàtàkì

gbogbo ara mọ òróró zaitun látàrí èso tẹ́lẹ̀ tí ẹ ti mú jáde èso yẹn gẹ́gẹ́ lọ́wọ́ ti fún wa àwọn fóyí tẹ́sí rẹ̀ oríṣiríṣi ọ̀rọ̀ mẹ́sọ lórí àwọn ìgbóra yìí àwọn àmì inú ẹ̀ tí ń fọ́ ìlú ẹ̀ wọ́n gbé lórí pé ààyè tí nǹkan yìí tí mọ́ ń wù lẹ́gbẹ̀gbọ́ra tàbí ẹ̀tọ́ ní wà sí ìyẹn pé ààyè kan nílò Damascus pàtàkì Damascus nílò Syria òun ni a ń gbèrè pé ètò kí ni mo ń gbẹ wọ́n gba ìtú wọ́n ní ààyè kan ní alimọ́sílò lẹ́àkọ́ kì í ṣe kí ni kì í ṣe ìlú Jerusalem ẹni tó pé èso tètú ni wọ́n ń wulẹ̀ ẹni tí àwọn afúnni tẹ̀sí ìtẹ́gbélé fún ọ̀la ìwà. tó a jẹ́ pé tí máa ń wù láàyè kọ̀ọ̀kan yẹn ọlọ́run tó lura. wàtúrì sì ní ọlọ́run búra pẹ̀lú ní òkè tọ́lọ́run ti bá ń sá sọ̀rọ̀. òkùtọ́lọ́ ti bá mú sáfọ̀rọ̀ nígbà tí ó di ànẹ́bí ọlọ́ ẹ̀tọ́ jẹ́ ànẹ́bí rèé kìí ṣe láti kékeré ní ó ti bẹ̀rẹ̀ ọjọ́ kẹmi tí ó bẹ̀rẹ̀ ọjọ́ tí musa bẹ̀rẹ̀ orí òkú ló wà tọ́lọ́ ti pè é ìdínà dáhùn rọ́bù bìlẹ̀ wáàdì mùsọ́tà tuntun wà ìdùhábù ilà àtòlè àwọn ìnáwó tọrọ ọlọ́run ṣàlàyé oṣù pé nínú sóràtò tọ́ha bákan náà nínú sóràtò kọ́fọ́ nínú sóràtò námùlì wọ́n ṣàlàyé lórí òṣèlú mọ́tàkì orí iná láàbì àti ìfọ̀nbí ní àìsàn tọ́ba rẹ̀ àwọn. أجد على النار هدى nígbà tó dókè ọlọ́run pé lẹ́bọ́ lọ́run ti pé agẹ́bí ìfẹ́ ti wá bá nígbà ọ̀nà tó ń dá nígbà tó wà ní dáàrù ṣẹ̀rá alókè yìí tọ́nà ti pè àrẹ́lì mọ́sá ló jẹ́ pé dáàrẹ́ lé ọlọ́run fún lọ́lọ́run ti gbóra ìyẹn làwọn bá ìtumọ̀ yìí mẹ́fì wọ́n pé àwọn búra méjèèjì tó ṣíwájú yẹn náà ààyè ló náà ààyè tí sínú ti máa ń wù àfààyè tí bẹ̀tún ti máa ń wù àfààyè ká tó gbé mọ́tà dìde. àwọn pẹ̀lẹ́ ní ká tó pẹ̀lẹ́ tẹ́lẹ̀mọ̀ ká má tó ìtú báyìí ọlọ́run bọ̀rọ̀ pẹ̀lú tí ó pẹ̀lú bẹ̀tú pàtóòrè sí ní àtẹ̀sí وهذا البلد الأمين àti ìlú fọ̀kànbalẹ̀ ìlú fọ̀kànbalẹ̀ ọlọ́pàá ló hàbà ìṣára tí ní ìlú wọlé yẹmọ̀ ìlú mọ́ta ní ìlú fọ̀kànbalẹ̀ tọ́lọ́run sí fọ̀kànbalẹ̀ sílẹ̀ torí pé ẹni tó tẹ̀lé ìlú ó ṣàdúrà fọ̀kànbalẹ̀ nínú ìlú anábíwá Ibrahim alayhi salam nígbà tí ó kọ́lé olówó sí ìlú Mọ́kà nínú àdúrà tó ṣe síbẹ̀ olùkọ́rọ́ bíi alhazal balada amina ọlọ́run tẹ̀lú ìní ìlú fọ̀kànbalẹ̀ kílẹ̀ tọrọ ìfọ̀kàbalẹ̀ wàrùsùkù ahàláwò mìíràn sàmàrọ̀ jíjẹ múmu ṣe ní rọrùn fáwọn áàlù ìlú àwọn táwọn ọmọdé òwe bẹ́ẹ̀ jẹ́mọ̀ tí lóye yìí bá wáyé ìgbésí ayé yẹn ìrọ̀rùn dé àbí òde òde ọkàn balẹ̀ bákan náà jíjẹ múmu rọrùn à ìrọ̀rùn ńlá ìrọ̀rùn ti dé anẹ́bà mọ̀rọ̀ fọ́lọ́ ní mọ̀rin afúbáhá àmìnà ìfẹ́rẹ̀lẹ̀ ẹnìkẹ́ tó bá jí sáyé fẹ́ pé pẹ̀lú fọ́kàbà rẹ̀ ló ti jí ọmọ tó bá fẹ́ lọ olùlọ́gbọ̀lú fọ́kàbà rẹ̀ mọ̀ áfà fi ìjákadẹ̀ aláàbà tó wà ní ààrẹ èyàn lè nífọ̀ kaba nígbà míì ṣùgbọ́n kò dára bẹ́ẹ̀ àti jáde ọ̀gbẹ́ni tó bá bí tó ní ìfọ̀kaba rẹ̀ tó bá fọ̀kaba rẹ̀ bí tó tó lálàáfíà wà ìndà húkú tó yẹ omi ìdí òtún jẹ́ ń jọun ó tún bẹ fún anabi ni ka annama hifatu ilayhi duniya aw ka annama hifatu la'u duniya bi hadafiri nígbà tó gbogbo ilé ayé nẹ́tí kó títí jíkẹ̀ rẹ̀ sínú túkù ìfọ̀kàbálẹ̀ ń bẹ àlàáfíà ń bẹ jíjẹ mú ìrọ̀rùn ní wọ́n tẹ́ bá fàfẹ́kù kan nínú àwọn ìtàn wọ̀nyí kò tí ì sí rọrùn fún yẹn ẹni tí wọ́n bá nínú Ibrahim ó kọ́kọ́ tọrọ tí ọlọ́run sì ní ìlọ́kọ̀ tọrọ kó tó tọrọ oúnjẹ gẹ́gẹ́ ẹlòmí ẹ̀kọ́ ní ìlú owó pọ̀ ní ẹ̀ẹ́dẹ́ jáde ẹni pé nǹkan ní rọgbọ bẹ́ẹ̀ tọ́dún pé àtúkò ní ilé kan ogun ní ẹni ìbọn lọ́kùn ẹni ìbọn lókè àwọn ẹgbẹ́ àwọn ẹgbẹ́ kọ́lá kó wà ní ìlú yẹn nígbà tẹ́lá ní ìdílé ẹ̀ńtọ́ gbogbo yóò ti di owó àpá ẹ̀ kálíbà àmọ́bí tí ọ̀rọ̀ ìfọ̀kànbalẹ̀ tó lágbára sí. Ànábì Ibrahim fi kọ́ sọ̀rọ̀ ní lọ́bí jàálẹ̀ hábà lùbáládà àmìnà wàrùsùkù àhùdáhù mìnà sàmọ̀rọ̀. Ọlọ́run ṣèlú yìí hábà tó tọ́ka sílẹ̀ ìlú mọ́kàlẹ́ o. Bẹ́ẹ̀ni ló fọ̀kànbalẹ̀ wàrùsùkù àhùdáhù mìnà sàmọ̀rọ̀. bákan náà jíjẹ múmu yóò rọrùn fáwọn ará ìlú yìí ọlọ́run wá gbàdúrà yìí tó pé àdúrà tó ń jáde ní kọ́lébín mọ̀kùlẹ́sìn lápapọ̀ tó mọ́ni min nabiyyi min anbiya min ulil azmi min rusul ó wá lọ́dọ̀ ìkan nínú àwọn àgbà ọlọ́run ọlọ́run gbàdúrà yìí ọlọ́run tẹ aráàlú mọ́ta lọ́sọ̀balẹ̀ bákan náà jíjẹ múmu wọn rọrùn tó tí ó jẹ́ pé ilẹ̀ wọn ò léwu kankan ilẹ̀ àpáta ilẹ̀ òkèlú ṣùgbọ́n táwọn èèyàn máa jẹ táwọn máa mu ọlọ́run ṣe rọrùn fún ọlọ́ni àwọn alámù yàrá jàlínà haraman àmìnà ìbáwọn náà ní káwọn aláṣẹ haramu ní àmìnà ìlú ìfọ̀kànbalẹ̀ àyè ìfọ̀kànbalẹ̀ ẹtọ́ bá wọn tó ń ṣẹlẹ̀ láti kẹ́ bí mẹ́wàá gbẹ̀yìn rọ̀mọdọ́n yìí wá èrò kápẹ́ láti gbẹ̀yìn rọ̀mọdọ́n mi náà population àwọn tí wọ́n wà ní ọmọra láti ìyá tẹ̀lé kan sọ̀rọ̀ lánàá áà ó lágbára o lérò ti pọ̀ tó níbo lẹ ti lè kó èrò tó pọ̀ tó bẹ́yẹn máa ń tàbí yóò ṣẹlẹ̀ ní ẹni kédọ̀mù kẹtẹ́ ìdíbi tó yìí ra yóò mọ̀ ṣẹlẹ̀ agbẹ́rẹ́ bóyá ni ọlọ́dún ju fifty thousand lọ́wọ́ àwọn ní ìdìkan ń gbé pé àtọ́sí wa nu aráàmù lábẹ́fẹ́ ṣe ìjọ́sìn lọ́wọ́ lọ́bí one point five million ẹ̀ sì ní gbọ́pọ́n jọba ara wọn jà ẹgbẹ́ wàhálà wa ṣẹlẹ̀ ọlọ́run sì fọkànbalẹ̀ sílẹ̀ ọlọ́ni awàlàmù yàrá ìgbọ́n náà rí anna jàánà haraman aminan alásèlú haram aṣèayé haram alimaki in afi ní ààyè ìfọ̀kànbalẹ̀ wà ìfàkàtọ̀fù náà tó mẹ́rin haúlìdì tó yẹ pé gbogbo ẹ̀tọ́ sọ̀rọ̀ àǹdí wọn náà rí kọ́ sí náà àwọn èèyàn mẹ́rin yẹ ara wọn tàbí ẹwọn ẹ̀mí tó tì yín láwọn yẹn ní ká máa káyẹ̀ máa sọ́nù ó wá mẹ́rin gbọ́dẹ̀ bá ti wọ̀lú sí kí ló ti ẹ̀lẹ́bí ìfọ̀kabalẹ̀ dé أولم يروا أن جعلنا حرما آمنا ويتخطف الناس من حوله ìyẹn ilé ìṣẹ́ ọlọ́run fọba ọ̀rọ̀ ìṣẹ́ ọlá tó ń ṣèrè fún fara mọ́ta tí kọ́ máa lórí ọlọ́ni wà máa ń dà fọ́láhù káànù àmìnà ẹni tó bá wọ àyè ó ti di ẹni fọkàbalẹ̀ kọ́lá kí àmìnì tó dé gbọ́dọ̀ wà láàrin alárúbáwá nìyẹn nígbà jàìlíyà ni wọ́n ṣẹlẹ̀ láàrin wọn ìdílé lágbájá ó dákò sí Eh, ó dẹrẹ sí ilẹ̀ ìdílé pamado ìdílé pamado ó fọ́ ìdílé lágbéyá létí ó bí dìjà tí ó dúró ń tó wọ́n máa jà lọ ní ṣùgbọ́n tó bá wọnú haram tó bá pàdé ń bẹ̀ ẹni tí ó pa bàbá yẹn yóò rí kúrò àkọ́ni sọ̀rọ̀ ẹni wá tó jáde kó ń sí jáde kiri òdìdí lábára káwọn pé ilé ìlú fọkànbalẹ̀ ọlọ́run gan ṣe ìṣára sí ó sì fi ó ṣe tọ́ka sí ó sì fi búra pé wà á balẹ̀ bàdà bí àlè ìlú fọkànbalẹ̀ bó ṣe wà dì sí nìyẹn o bàbá mi kò sọ́sàn mọ́ká kò sí alẹ́ gẹ́gẹ́ bí tuluwa ọ̀sán gan-an wọ́n máa ládùúgbò báyìí o wọ́n jíyàn gbé Ebi lẹ́ni ní ẹ̀gbẹ́ lọ́sàn náà ní ní ẹ̀gbẹ́ lálẹ́. Lágbègbè yẹn ti tó gbéra kó mọ lọ tó múlú lágbo fún orí. Wọ́n rí pé kò rọrùn láwùjọ tó wáyé. Ìgbọ́n ni wọ́n ta ìrọ̀rùn gbogbo ẹ̀. Ọlọ́run bá ọba àlekí ọ̀nà náà wá ń sọ ojúṣe tiwọn náà lórí kó lé lélẹ̀ tí ò sí dọ́tọ̀ àyè lágbàáyé ọlọ́run sọ ojúṣe ara wọn kà fún wọn ìfàlìyà àdúgbò rọ́bà hàbà lẹ́yìn kọ́lá wọn sin ọba tó ní ilé yìí o ọba wo alẹ́bí àti àmọ̀hún nìjú ń ọba tí ń fún wọn lóúnjẹ tí ò jẹ́ kébi pa wọn àní ilẹ̀ mẹ́ta kẹ́kọ̀ọ́ wù kẹ́kẹ́ tí wọ́n bá gbọ́ pé àwọn ará sáúdí náà ń dáko díẹ̀díẹ̀ ẹ̀wọ̀n rí bí inú Mẹ̀dínà ní tẹ́tí máa ń gbin àbídùn lọ́pọ̀lọpọ̀ àtàwọn àyè mi ìlú mọ́ta gbogbo ẹ̀kẹ́ òkè ní gbogbo ẹ̀wà rí tọ́nà fún ẹ lóúnjẹ dé èyí tẹ́ ń gbin nǹkan tẹ́ ẹ̀ lè jẹ ní nǹkan èso lóúnjẹ nítorí wọn bá wọn pẹ̀lú rọrùn tí ó fresh ọdún máa rí ọ̀gẹ̀dẹ̀ yóò tún ní expiring date bẹ́ẹ̀ lọ sàn bẹ́ẹ̀ ni a fún ẹ lẹ́mọ lára ọ̀nà ọkọ̀ọ̀kọ̀ bó kúrò kọ́ tó jẹ pé ọ̀gẹ̀dẹ̀ ìjọ tí ẹ̀ sára rẹ̀ tí wọ́n máa wò pé àwa tá ń gbé gan àríwé èyí tó pàì báyìí jẹ́ ọlọ́run ní oye kẹ́ máa dúpẹ́ fọ́lọ́run tó ṣe léyìí fún mi alẹ́bí àtàmọ̀hún nìjúrin ọba tó ń fún wọn lóúnjẹ tí ò jẹ́ kébi pa wọ́n wà á mọ̀ náà hún bákan náà ti ń fún wọn láyà balẹ̀ níbi ìpayà ọkàn wọn balẹ̀ nílé ìṣèwà wà káàkiri nílùú mọ́ta lóbi bẹ̀rẹ̀ tó bá ẹsẹ̀ dìde gbogbo àwọn agbègbè ẹ̀ ọkàn wọn balẹ̀ lọ́sàn-án lóru wọn ọlọ́run fi ń fi ìlú yìí búra nígbà tí wàá búra kò sọ pé mo fi ní ìbúra lásán ọlọ́run tó fi ìròyìn rẹ̀ sí ìròyìn rẹ̀ sí alámùnù ìfọ̀kànbalẹ̀ tó wà ń bẹ̀. inú ẹ̀kọ́ bá lè kọ́ gẹ́gẹ́ bí mùsùlùmí nínú àdúrà nígbà Ibrahim pé èèyàn máa ń ṣàdúrà fọ̀kànbalẹ̀ wọ́n ṣàdúrà fọ̀kànbalẹ̀ fún rárá rẹ̀ bákan náà ọ̀ ṣàdúrà fọ̀kànbalẹ̀ fún ìlú ẹ̀ ẹlòmí rẹ̀ ìlú yóò lè dá mọ́ kọ́nà lájẹ́ kì ní dá ń bẹ̀ títẹ̀ nìkan bá dá tọkọlé ńlá ọmọ géètì tó wà tuntun rẹ̀ torí pọ̀ tí kò ní dá àwọn kan àdá ń jẹ lọ́kàbalẹ̀ ọmọ ẹni tó ń ti tọ́mọ lò ló fi hàn kò sí fọ́kàbalẹ̀ ni. èèyàn máa ń tọrọ fọ́kàbalẹ̀ sínú ìlú tí wọ́n bá wà torí sáré ò bá rokùn kò ní ṣe kí ni kò ní ro adìẹ o tó bá lówó tí o sì fọkàn balẹ̀ ìgbádùn rẹ̀ sí pé o ò ní lọ tó bá wẹ̀ pàmò táwọn àwọn tí àwọn ẹ̀fọ́ síra ní tí wọ́n lẹ́tẹ̀ àwọn lówó pé àánjẹ tẹ̀sí ní ẹjẹ́ mi náà lọ jòkó kọmíṣẹ́nà mẹ́rin lè wá lójú táwa yìí kátó àgọ́ sẹ́yìn tọ̀ lọ́sẹ̀rù máa bà wọn náà ó ní ibi tán lè lọ o tó jẹ́ pé ti tọ́jú tí ó wà ń bẹ̀ ẹ̀yìn ló ti provide ẹlẹ́ka tó ní kíni kátó dé ọ̀nà òkú tí wọ́n dání. wọ́n bí wọ́n kaba ilẹ̀ bá wà àtọ̀lórí àtọ̀mọlẹ́yìn ìtàlùkọ́ mọ ìlú ìṣiṣẹ́ kọ́lọ́nkọ́ bá ta lọ́kàbalẹ̀ lọ́lọ́dọọdẹ àti ní àpapọ̀. náà àwọn àfọ́ àtàngẹ́mọ́lẹ́ àwọn àfọ́ onítẹ̀sí ni wọ́n gbé ọ̀rọ̀ yìí wá bẹ́ẹ̀ alimam bin Kathir alimam Tabari àtàwọn míì wọ́n ní àwọn àbúrà yìí pé àwọn ààyè yìí gan nínú tọ́gbà lérò yẹn náà tí mo bí wọ́n tú àfíìnù wọ́n tún ní ààyè tí èdò fíìnù wọn lọ́wọ́ fíìnù wọn ní ní Dimashq wọ́n ti bèrò àwọn ànẹ́bí kọ̀ọ̀kan tẹ́gbẹ́jì dé àwọn wà á sọ pé àmẹ́bì nú ìnẹ́gbẹ̀rìndì láyò wọ́n fẹ́ itú ó ní ẹmọ òun ní albaitu limatris tó à ń Jerusalem a ní àmẹ́bì yìí sá lẹ́gbẹ̀rì wọ́n gbé dìde láyò yẹn wọ́n tó rí sí ní àfi òkè sí ní pàmẹ́gbà lérò mẹ́rin àmẹ́bì Musa wàhálà balàbìlì àmín wọ́n ní àtààyè yìí àyè kọ̀kọ̀balẹ̀ yìí sàbíbà lérò sọ méjì délẹ̀ anábà Muhammad sallallahu alaihi wa alihi wasallam àwọn afọ́nì tẹ̀sí ni pé tábà wo àwọn bákan náà anábà Ibrahim náà ní tó lọ àyè mọ́kàlì àwọn àǹtà bá ń káwo àwọn tó fi búra yẹ́ rí kọ́mára àwọn iná ní alul asu àwọn tó ní àyè tó ti bí wọn ìdílé náà ti búra àwọn náà ní alul azu nínú rusul tọ́lọ̀ ń sọ́fà nínú ọ̀sọ́lá pé fásilẹ̀ kama sọ́bàrọ̀ ulul azu nínú rusul ṣe sùúrù gẹ́gẹ́ bí àwọn ulul azu má lè ṣe sùúrù àwọn ètò ní ráńkì tí wọ́n jáde náà ànábì ọlọ́run àwọn wá ní ọlọ́run sọ nínú súrọ́tù ṣúrọ́ àti súrọ́tù làhàbà kàmùtù súrọ́tù ṣúrọ́ ọlọ́ni sàárọ̀ alákùnrin náà di máa wà sọ bí ìlú ha asolófin fún yín nínú ẹ̀sìn máa wà sọ bí ìlú ha ìtọ́lọ̀ ń sàtọ́lẹ̀ rẹ̀ fún ló ọmọ àwòháyé náà ilé àti ta ọmọ ẹgbẹ́ rẹ̀ mọ̀tánmọ̀ ọdún mélòó ọdún méjì àwọn afẹ́ ìnàbí Ibrahim Musa wa Isa ìtàkọ̀tọ́lẹ̀ rẹ̀ fún Ibrahim àti Musa àti Isa an àfihàn dínẹ́ wà látọ̀ fọ́fọ́ kò fi ẹ àmàrà àwọn ìlànà ní olùlẹ̀ àti nínú suratul Ahzab ọlọ́nà ibi àkàbínà nínú nàbìyí na ní sáàkọ̀ọ̀hùn agbádùn lọ́wọ́ àwọn ànẹ́bí ọlọ́ gbogbo ànẹ́bí lọ́lọ́ ti kó sínú ẹ̀bẹ́ ọlọ́wọ́ ni wà ní ń kà ẹ̀bá nàbí náà wà ní gbogbo wọn ṣùgbọ́n náà fẹ́ kí akúmọ̀ àwọn tó ń bọ̀ yìí yàtọ̀ pé ipò tí wọ́n tó ga ìyẹn láti rí zikiru lhaf bàdà lham ká sọ nǹkan ládàáyẹrí lẹ́yìn ìgbà tá a ti kó gbogbo ẹ̀ pọ̀ yìí bá fún ládàáyẹrí yẹn kí láàmú túmọ̀ sí yóò mọ̀ túmọ̀ sí pé ipò tẹ̀ àti tó jẹ́ rúùmù nínú wọn tí ṣe jìbìrì rí wọ́n bá gbogbo gbogbo mọ̀lẹ́kà wọn sọ kalẹ̀ òun náà wà bẹ́ẹ̀ yóò fi bẹ́ẹ̀ ó wà ń bẹ́ẹ̀ ṣùgbọ́n ìfẹ́ lórí àmọ̀ ọ̀sán yẹn kálí máa pé ipò tiẹ̀ tún ètò yàtọ̀ bẹ́ẹ̀ náà ni nínú ayà yìí ọlọ́nu àyíká akọ́sínàmínà nàbì yìí nà ní sáfọ̀hùn agbàdéhùn lọ́wọ́ àwọn ànẹ́bí ọlọ́run lọ́nà ìgbé àdéhùn wà mínkà àtiwọ́ wà náà فموسى وعيسى بن مريم أمر من ينضاكم وأخذنا منه ميثاقا غليظا نعم eléyìí ti ní akpé ní ipò tí wọ́n tún ètò lè ìyẹn làwọn àfọwọ́bí ní tẹ́fìrì ní ìsọ nínú àwọn ìbúra pé àwọn àyè àwọn àmẹ́jì máa àrùn yìí ní ìbúra yìí wá. pé ń sáàtù ní ọlọ́run fi tí inú búra ó fi gbèrè tó ní gbọ́ra ó fáyé òkè tó rí fìlín ó fi gbọ́ra bákan náà ó fi lù mọ́ta ó fi gbọ́ra. àákùkù ilẹ̀ kẹ́límọ̀ yẹn àwọn arẹ́gbẹ́wé akẹ́kọ̀ọ́ sídà ni àwọn ànẹ́bí ọlọ́run tí wọ́n gbé dìde bẹ́ẹ̀. ìwé tó bá tó pé wàkíìn ọlọ́run ti ìlú Damascus bọ́ra ó ti ní kẹ́límọ̀ fún olépinlẹ̀ rẹ̀ àápùtẹ́ nínú ẹni tó lè yára lé ní bóyá ń tọ́jà lérò ní ẹni tó gbé dìde ní ààyè wallahu a'lam. náà tó wà lọ́rọ̀ tó lé ẹ̀bùra o fáwọn tó jà wá pẹ̀lú kọ́tà mi. torí bá ń búra àtẹ̀lé dédé búra lásán yóò níbi ìta torí ẹ̀bùra. tí bá ní wallahi wallahi tó mọ̀ bí láà amúní àtúntàmùtò pẹ̀lú káàbà mo bá dákẹ́ àyàn máa lè ṣe à kí lọ tó lè búra wà ní mo kẹ búra ní àìwẹ̀ ni ẹ̀rọ kò lọ́wọ́ ìwà á máa ń torí kẹ̀kẹ́ búra ní ìbúra rèé àwọn fi ń fi tààkìdù ọ̀rọ̀ ni mẹ́jìdé mọ́lẹ̀. a ó fi ìfihàárì àhàmì ìyàtẹ̀ àbí láti fi pàtàkì rẹ̀ hàn àwọn hamlin náà alátẹ́sí bí ìkìnà abiláde káwọn èèyàn gbà wá gbọ́ lórí táàǹsì kìíní táàǹsì ìmọ̀ àwọn abúrò aláfún abádákẹ́ ẹgbẹ́ ogun tá a kà á lẹ̀ ìfọ̀dún sí ìfẹ̀lẹ̀ min ahsani fatwi ní ìpìlẹ̀ tó dá ahsani lọ́nà tó wá lò tí ní ahsani ẹ̀rọ atú ìtumọ̀ bẹ́ẹ̀ nípìlẹ̀ tó dá láti dá ọmọ ènìyàn alìsánù bí ta nà ń bá wí èèyàn nà ń bá wí gbogbo èèyàn àbá alàkọ́ọ́lé ìyẹn lórí ọ̀rọ̀ kẹta àbá àtẹ̀lé ayélujára ní alìsàn lójú ọjọ́ gbogbo yẹn alìkó àmì jẹ alìsìgọ́rọ́f alìkó àmì jẹ ìsá gbogbo nǹkan gbogbo yẹn. àwọn ẹ̀fọ́ ní èèyàn tẹ́lẹ̀ làwọn alìsàn èèyàn tó tó jẹ́ kékeré. ó dàbí rán àfá ọdún tẹ́ sí ìfẹ́ fàdáyẹ rí rẹ̀ tó ní àlùwàlì ìlú gúrùmù bí rọ́ọ̀dì àìpé ìtumọ̀ àtìsáńtà àfá fún ilé rọ̀bí méjì àrísàlàyé tí méjèèjì ó kù tàbàgbẹ̀lẹ̀ ìlérò tó túrò tàbàgbẹ̀lẹ̀ ìlérò tó túrò àwa ní àtìsáńtà bí gbogbo èèyàn àti ọlọ́ndá gbogbo èèyàn ní pípé ó dá wọn ní dídá tó bá mú ọlọ́run sábẹ̀ fún ọ̀rọ̀ bí kàlẹ́ àlá alẹ́bí ìkọ́lá kọ̀ọ̀kan sáwùwà ọba tó dá ènìyàn tó ti ní tó sàwùwà rẹ̀ tó ti ní rẹ́jú. ya ayé alìsánù ìdánwò ènìyàn máa dá rọ́kà bí rọ́bì kàlẹ́ kí ló ń tẹ̀ ẹ́ jẹ́ tó jẹ́ kọ́ ṣe tọ́lọ́run tọ́ndì fífa rẹ̀ ṣíṣe tọ́ni náà ń fẹ́ wá fẹ́ fẹ́ fẹ́ títí dé pé ò ṣe tọ́lọ́ alẹ́lì ìkọlákọ̀ ọba tó dẹ fàfàwáàkà ó ṣe ẹni rẹ́gí wà ádàlà gbogbo nǹkan wà ipò wà ní ọ̀dà pé àríwẹ̀kọ́ ojuwa wa ń etuwa tó yẹ kó wà etí wa ń bi tó yẹ kó wà subhanallah ẹ wo ẹsẹ̀ wa méjèèjì tó yẹ bá nọ́mà o bóde tẹ̀lé de rẹ jìnnì tọ́ba fẹ́ ra bàtà nu wà wọ̀ tọ́ba ti wọ̀ fún ànínà ẹwẹ̀ tí yóò ṣe jílé gojú tàkọ́kọ́ subhanallah tó ní sọ bẹ́ẹ̀ lọ́nà tó tọ́lá ti wọ̀ tó definitely ìtẹ̀jú ní ọ̀fẹ́ òfin ló dé ní mẹ́ni ẹ̀ ó dọ́gba ara wọn àyẹ̀ ẹja gbé kiri tó wúlò plum ó yà kẹ́sì bójú ìfẹ́ lọ báwọn kiri kiri adé máa ń ṣe lọ́tún wọn tọ́lá ti ní kan ìtẹ̀jú ó sì rẹ́ díẹ̀ ni wọ́n ti bá ẹsẹ̀ àbálágbájá ó sàá dùn òkè ẹsẹ̀ kan òun jẹ́ thirty five kìnnìkan ìtẹ̀jú jẹ́ fifty bẹ́ẹ̀ ní lọ bá fẹ́ rùn ẹ́ apákan náà wà á yẹ̀ sí torí òkè jẹ́ tó apákejì wọn òun lè gbégbé ní ó lè gbégbé bá kọ́kọ́ lọ méjèèjì jọ gba ara wọn náà nílẹ̀ sọ̀hánùlá ẹ̀ka àwọn ọmọ ti tóbi ọlọ́run ìyẹn ló bá lẹ́kọ̀ọ́ kẹ́tọ́ ló bá fẹ́ ká máa ní tóbi ó wà mú àwọn èèyàn kan wá tó máa wá abnormal àbí tójú kan lè wà bí kíkà wà ní àárín orí gbẹ̀mí wà mọ́ á ah, ìtòbí ọlọ́run tí wọ́n bá tún lé ẹbí wọ́n ti pé ọba tó dá àwọn èèyàn pé ó tó wá dáa pé ní ìdí sí ara yóò dáa pé làákàyè ó fún wa ní àpọ́nlé lórí gbogbo àwọn ẹ̀dá wọ́n àkọ́dùkà rọ́mùnà bá ní Adam wà hàmàlì náà fil barri wal bahr wà rọ̀fàkùnáhùn min at-tayyibat ففضلناهم على كثير ممن خلقنا تفضيلا ọlọ́run dá ọmọ èèyàn pé ó pọ́n wa lé a lè rìn lórí ilẹ̀ a lè rìn lórí omi a lè rìn lórí òfurufú bákan náà jíde mímú wa ó ti rọrùn adìẹ tá ń sìn tábágbágbà àdúgbò kò lè sọ́dí òbí o kò ní làákàyè ara jẹ́ akẹ́tọ́lọ́ ń dáwà pé nìyẹn àbí ẹ̀kọ́ fún aláàkáyì tẹ́ bá dé iṣu fẹ́ràn kò lọ́bẹ̀ kí èbò gbèlé pé yóò ṣe yóò tó wájú gúnyẹ́ tó ta ní yẹ́ yóò ṣe jẹ́ yẹ́ ṣe ọbẹ̀ sí oríṣẹ́lẹ̀ asọ́nkọ́ kò sátọ́ pẹ̀lú pé yóò bò òwò ọlọ́run á dá wa pé ó fi gbogbo òkè ثم رددناه أسفل سافلين فكما يوى دايما فدا كما كان يو في ìpínlẹ̀ yẹn pé tó rẹ̀ lẹ́gbẹ́ aláàfà àtọ́tù wípé ìfèrí náírà ń dá pé yóò wá dára rẹ̀ fáàyè tó tí ó rẹlẹ̀ tó burú gbẹ̀gbọ́n náà dánú rẹ̀ kó ti náà ó wá lọ ń ṣẹbọ ẹ̀sùn kò mọ rírì tọ́lọ́ ń ṣe fún nìyẹn ó lọ ń ṣẹbọ ẹni bá ti ṣẹbọ sí ó ti dára ẹ̀ fúnlẹ̀ òjẹ́ kẹ̀kẹ́ mọ́ ọlọ́ni wà lóyún ṣe kìbìlà ẹnìkan tó bá ti ń ṣẹbọ ánàmà kárọ̀ mí nígbà kó wà lókè tẹ́lẹ̀ ní láàyè tó ga ó fẹ́ já rẹ̀ bọ́ ni ẹlẹ́mọ tó dára ń ta rẹ̀ kò jẹ́ kẹ̀kẹ́ lọ́dọ̀ náà ẹni bá ti ń ṣe bọ́ o tó ẹ kó nípò ni aláṣẹ ni ọlọ́rọ̀ ni ọlọ́lá ni ó di jára ń ta rẹ̀ lọ́dọ̀ ọlọ́run fata alimẹ̀mọ̀ akọ́rọ̀ mi nà sàmáà. ọlọ́run ló dàbí ẹni tó bí ajábọ́ láti sẹ́wọ̀n ní pàtàkì òtọ́ yìí nígbà tó tó wá jábọ́ tún kò wá jábọ́ lásán àwọn ẹyẹ tó wá péjọ sí lára wọn sàmọ́lẹ̀ èyí tí ó yọ ojú ẹ̀ èyí tí ó yọ ọpọlọ ẹ̀ ìgbà tó jábọ́ kò tó rẹ́ni pé àwọn ẹyẹ tó wá sàmọ́lẹ̀ ọlọ́run ni ẹni tó wá jẹ ọwọ́ rẹ̀ ṣe nínú àwòtáhùn ìbílẹ̀ rí òmìnira káàrin ṣẹ̀ṣẹ̀ àríká sọ pé ẹni tó jẹ́ pé afẹ́fẹ́ gbé tátà ìfẹ́ wa lọ jù sí yóò lọ bí áńgẹ̀ sí nìkan ẹ̀gbẹ́ tí wà tí wọ́n lọ́ra bẹ́ẹ̀ ló ń gbé ọ̀lẹ́ ní ló jẹ́ rán sí kọ́ máa gbogbo ẹ̀ lọ́dún rẹ̀ ó lè gbé ìrọ̀ aláfíà ní bàbá wa dìbò yẹ́pẹ́ ẹni tó ti sẹ́kọ̀ òwúlò mọ́ bẹ́ẹ̀ bá fẹ́ lọ áńgẹ̀ sí nìkan lọ jù sí ibi tó òwúlò jù lórí àtìkọ̀ ọlọ́bí yá orí ibi kan ẹni tó bá dúró déédé ní ìdára rẹ̀ padà sí ààyè tó rẹ̀lẹ̀ gidigidi alimọ́n burú kẹfí ní ẹ́yìn ìlà náà yẹ inú náà tí ó lọ́jú rẹ̀ sí àìpé a ń ní ẹni tí ò dúró déédé nínú àwọn èèyàn rẹ̀ tó jẹ́ kéfèrí àtẹ́ni kéfèrí ó tọ́lọ̀ ń dá pé tọ́lọ̀ gbéra rẹ̀ sí kó rẹ̀ lẹ̀ yóò ayẹyẹ pẹlẹ yóò lọ rí bínú náà bàbá ẹ̀fẹ́ kò sí tọ́lọ̀ ọ̀sán tọ́lọ̀ sọ fún àwọn nípa àbùnà ti kílẹ̀ wípé iná ìbùnà ìpín ìlà sí dárí kìlẹ̀ asfàlì ìbùnà náà àwọn níbi ni gbogbo èèyàn náà ṣe áyà yìí ń sọ nípa péjì báyìí ó mọ̀ lónìí tọ́lá ń sọ pé àmì kí mo ń yọ̀rọ̀ du ilá arúgbó alìlú umar nìkéyí láyé adámọ̀ nígbà da ilmi ṣe à. ìyẹn pé àádá yẹn padà sí kò tó rẹ̀ lẹ̀ kó tó lè bá náwọn ọmọ kẹ́kì ìyẹn pé tí ẹ bá ti gbà gbàdàgbàdàgbàdà yóò tó dàjọ ní èké padà ẹ̀ ń kékeré ní tó bá tó dàgbà débì kan ẹ̀ tó máa kékeré ó ti dé arúgbálù lẹ́ọ̀mọ́rù bẹ́ẹ̀. ẹni ọmọ yóò ṣe dàwẹ́ o àbí ó ti ṣe kí ni ó ti ṣeré tí ẹni bá dẹ́ gbadagbadagbadagbada o kò ni kò tí ó béèrè ẹnìkan lọ́wọ́ bàbá kan láìpẹ́ tó à tó jẹ́ mọ̀mọ́ wọn ni ìyá ọmọ tí mo yàn ti dàgbà ìyá ń kọ́ ní ìyá ọmọ tí mo yàn ìyá sọ̀rọ̀ ẹ̀fẹ́ tú náà ìyá agbẹ́ ni gbogbo èèyàn ní ìpín èèyàn ní padà padà sí padà sí ipò ìpínlẹ̀ pátápátá ẹni pé kátó bẹ̀rẹ̀ àwẹ̀ amú ìtù sọ fún àbí nípa ẹni tí ó di ìdàgbà àní kò ní ṣe kí ni kò ní gbáwẹ̀ tó bá fẹ́ adé stéèjì pé wọ́n á ṣe bílíà tó bá dé stéèjì pé kò tiẹ̀ ní làákàyè náà àti bílíà tí àwọn àbáyé ó ti bọ́ fún lónìí ẹ̀ kò sí bílíà lẹ́nu kò tiẹ̀ mọ́tò ń pè ní bílíà kò mọ́tò ń pè nínú nígbà tó yẹ bá gùn dé stéèjì kan onímọ̀tò làákà yìí lọ́rùn. sọ ayẹ́kẹ́tù mọ̀ méjì tó mọ̀ pé èèyàn tó bá dàgbàdàgbà yóò dínkù ìpínlẹ̀ yìí. bákan náà tẹ́tí tètè ní tí ò ti sọ ọlọ́ni ilá lẹ́bi iná ámọ́nù wà á nílùú sọ́ọ́lì háàpù. aya àyàfà wọn mùmìnì ẹni tó gbọ́nà bá gbọ́ àìkò òní òní wà nípò pẹ̀lẹ́ báyìí bàbá tó àwọn ẹ̀sán ẹ̀sìn bá kódà kó dàgbà bẹ̀. àmì àtúgbé bàbá tó pé èèyàn dàgbà wọ́n mùsùlùmí tó bá lérú ipò yẹn tẹ́ kó ti náà bó bá dé bó òfin yẹn ní àfọn akéèyàn tètè ní tó gbọ́dọ̀ wọn tó ń ṣiṣẹ́ eré yẹ pé iṣẹ́ eré yẹn yóò dùn gba ládà rẹ lọ. rẹ̀ láti mọ rírì kánígbàgbọ́ sọ́lọ̀ àwọn tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ tó láńpè nígbàgbọ́ gan. torí pé ó yẹ ká mọ ìyẹn láti mọ ìsàlàyé ẹ̀lẹ́kùnrẹ́rẹ́ kẹni tó nígbàgbọ́ náà mọ́ ìrẹ̀ lónígbàgbọ́ àbá àwọn fẹ́ pé ìgbàgbọ́ ojú ní ìgbàgbọ́ wọn àrí ẹ̀kọ́ ìyẹn ló pọ̀jù láwùjọ sani òní sọ fún òǹgbọ́n náà gbàgbọ́ kò sí tọ́jú bá ń jẹ́ ọmọ pé tàwọn ìlú rúbí àti olùyẹ àtúnwà fífá tó túmọ̀ sí rẹ̀ tó túmọ̀ sí rẹ̀ inú tàwọn ìlú rúbí ọlọ́run nìkan ní máa ń pa ní máa ń jí ni o ìgbàlẹ́ ni yóò pa mẹ́lọ́kọ́ ah, àwọn ayé àwọn ayé náà yóò dé bí ni ọmọ ń parí ẹran àwọn ẹgbọ́jọ́ kú lè fi ìfẹ́sí ẹpá yẹ́ lè gíní ẹni ló pa onídìí ló ń gba ọlọ́ngbọ́ àwọn ẹgbẹ́ tó gbà pé òjò àti bí ẹ̀ta ló ti fẹ́ràn àwọn èèyàn náà ń fi ẹgbẹ́ wà fẹ́yẹ̀ ń fi òjò onídìí ló ń gbọ́lọ́ ọ̀làgbọ́ ìyẹn lágbọ́ pé àwọn èèyàn gbọ́lọ́ ń bá lójú ibi ìtawọ́ bẹ̀rẹ̀ sí fọ́ àbẹ́yẹn ń mú kádàrá rẹ̀ wọ́n yí padà tó lábẹ́ ẹ̀jẹ̀ àgbọ́pá agbọ́nàbà agbọ́lá tó gbogbo kẹfẹ́ káàkùn ní fọ́tí wẹ́wẹ́ ní onìkan láàmàsìn abẹ́ olùyíyá ni ẹ̀sùn ní àmọ́sọ̀rọ̀ ẹ̀sùn gbọ́nàbà agbọ́nà ní wí jáde lẹ́nu o bí ọmọkùnrin ò tó sábà tó yà láwù tábùsí sí ni yá ìyá tẹ̀sùn

tó mọ kọ ọba tó mọ kọkọ àti gbangba ẹjọ́ lọ níbi àgbọ́ yìí ó tójú wọlé ju tí lọ bàbá ibà ń wo ọ̀rọ̀ mi ń dojúrú ta ló wà ń di ẹ̀ so gbogbo àlàyé rẹ̀ ká ṣe bàbá kò ní àlèyé mẹ́nu bèlà átùmù ti mọ̀láìkà rẹ̀ pé bàbá bídè mi inú ẹgbẹ́dẹ́ ti wáyé mọ̀láìkà wà pẹ̀lú rẹ̀ ń kọ́ sẹ́yìn sẹ́ àà ọ̀yàn àbálù sí ẹyẹ fún dé <laughs> níbo ní àjòkó sí ẹgbẹ́ ọdún ẹ̀sẹ̀ ti mi ọ̀lẹ́ kàtàkà rẹ̀ ẹ̀kọ̀kẹ́ yóò tó jábọ́ mi lẹ́nu ṣé ń kọ́ sẹ́yìn lẹ́nu wà lẹ́nu wà yìí bá kú bá inú sàárè ha níbo ní àgbà wọlé ayé lọ gbọ́ lọ kọ́ ìgbàgbọ́ bá bá ń gbọ́ nǹkan yìí ó yẹ ká àpá bára wọn lọ kọ́ gbàgbọ́ lọ́wọ́ ànẹ́bí ni ó kéde pé ẹni ayẹlẹ̀ nínú àmọ̀ náà ti lera wọn bẹ́ẹ̀ ẹ̀kọ́ náà sọ́wọ́ ní fa alámúnẹ̀ ìmọ̀ẹ́nà kọ́bùlà alukur'an ìgbàgbọ́ la kọ́kọ́ ká tó kọ́ kur'an nìkan pàpà tẹ́tọ́ ọ̀bá mọ̀ gbàgbọ́ tó kọ́ kur'an ọlẹ́mọ̀gbọ́ yóò ayé ẹ̀kọ́ ilẹ̀ ẹ̀rọ ọmọdé hásìtì nínú àwọn oníṣúfì tó ti ń fi ẹ̀kí náà mọ̀ ṣe tó fi náà ní olè mọ́lá sílẹ̀ àtọ́yìn so agbọ́dọ̀ ọ̀rọ̀ kan gbàgbọ́ sáwọn ọmọ ẹwà tọ́nà bá ti àwọn tán jìyà báyìí ọmọ báyìí jìyà àpàwọn tán bá ní gbàgbọ́ tí wọ́n nílẹ̀ bà wà nù wọn. sábàkùn mi jẹ́ agbọ́ àwọn mọ̀lẹ́kà tá a bọ́ sọ́jọ́ gbé ní alìkíyàmọ̀ sáàbọ̀ mo tí ó tẹ̀lé àà yóò tẹ̀lé àyóò tako jù pé ẹ̀wọ̀n tẹ́tẹ́ ṣe ẹgbẹ̀ sórí òṣùwọ̀n àpò lẹ́tọ̀ wà wọn àtàwẹ̀ nígbà tí ó ní kẹwàá àwọn bẹ́ẹ̀ ni àwọn èèyàn gba fèrọ́ọ̀tù kọjá òkè kan tó gẹ́gẹ́ ni tó fẹ́ lẹ́jú okùn lọ tó sì fẹ́ tó mú ju abẹ lọ ẹjọ́ wá tẹ̀lé jìdì bó ní ó wá jábẹ̀ tí ó wá ní já àkọ́gbàgbọ́ ni kámẹ́lì bá wánú àwọn tí ọlọ́run wọn ní jíyà ilá lẹ́bí àmànú wà ámìnú sọ̀rọ̀ ha tí wọ́n ní ṣiṣẹ́ rẹ̀ ọlọ́run ní tó ti ṣiṣẹ́ lásán ọlọ́run ń lè pẹ̀lú sọ́ọ́lé ha iṣẹ́ rẹ̀ tẹ̀síọ́gà ń ṣiṣẹ́ lọ ìyẹn pé ó gbọ́dọ̀ jẹ́ àwọn wá náà ṣiṣẹ́ ẹni tí ń ṣiṣẹ́ rí lẹ́ni tó ń ṣe ìtànẹ́bì mú wa kèé ṣe ń ṣe ń kálukú fi ojú ara tó fi ọpọlọ ara rẹ̀ gbé kalẹ̀ tó tó yẹ tó jẹ́rìí iṣẹ́ rí òní ìtànẹ́bì mú wa àyẹ́ pé kò sí bídí àmẹ́ òní bídí àti lè kàkú pé wà á nílùú sọ̀lẹ̀ hàt gbogbo dábàá ṣe níṣẹ́ àgbọ́dọ̀ wò bá níbi ṣe mú wa ìkànnì ọ̀sọ́dà fún ní alexisod ìsúnà ká ṣe nǹkan kó bá mu níbi ìsúnà kó làkó mọ́ pọ̀. fáìlùmínà lè ṣe àd tìlídà olóore bí kéèyàn gbìyànjú tó sapá sasọ̀ kó nára síbi kéèyàn lọ síbi dídí àlọ́. lápẹ̀jú ẹnìkan wò láàrin bí ọbí aago mẹ́wàá rọ̀ ó gbé náfìlà mẹ́rin dúró àbí méjì jẹ́ nàbílà tó wáyé ń ń kẹ́ láti wù dùhà ó pẹ́ jù oyè lè dẹ́jú bíi mẹ́wàá ó pẹ́ jù wọ́n ní wọ́n ní lọ́dọ̀ àbákẹ́yìn tó wù yẹn nípa àwọn iṣẹ́ eré àáwò tó ń tẹ́lẹ̀ ṣe tó ń tọ́lọ̀ sọ́rọ̀ jíṣẹ́ mi ọlọ́nà tó jíṣẹ́ eré báyìí fálàhùn ájírùn ghayru mamnun àwọn ẹ̀mọ̀ ẹlẹ́sàn tí ò ní pọ̀tù ayẹ́ pé àwọn tó jẹ́ mú èèyàn tábàtún gbogbo èèyàn pé tó bá ti ẹ̀ padà wá ti ẹ̀ náà tó dé o tẹ́pẹ́ ìgbàgbọ́ náà nílò gbèsè ayé wọn bọ̀ tẹ́lẹ̀ ìdí kẹrin ẹ̀sán wọn mọ̀ lókè yóò mọ̀ lọ. tọ́wọ́ tuntun pé tètè ní lọ́nà ń bá wípé àtẹ̀fẹ́ ní ó wà ń kò tó wà ń tó rẹlẹ̀ òní ìsáàmù tọ́nà sọ ń bẹ̀ wọn. ṣùgbọ́n tó gbàgbọ́ sí wọn àwọn ẹ̀sán ń bẹ fáwọn tí ò ní gbé. ṣùgbọ́n ẹja o kọ̀ǹdíṣàn tọ́nà múlẹ̀ ìlànà ìdínà àmọ̀nà àtọ́ ní àdìsọ́kàn tó dáa. tẹ́ ẹ bá ládìsọ́kàn tó wá fi ṣe rí àwọn ọlọ́run bá ẹni tó ń bá wa ṣiṣẹ́ rí ṣùgbọ́n sọ́mọ̀ ẹ̀rọ dá òun tí mo ń gbà ìgbọ́n kò jáwọ́ ń bi kò jáwọ́ ń bi kò jáwọ́ ń bi ájò kájò òun sí náà tọ́nà sọ pé wọ́n máa ẹni tó bá nígbàgbọ́ tó ajínún gairu mamnun àwọn ni wọ́n mọ ẹgbẹ̀ san ẹ̀fẹ́ tó gairu màkùtọ̀ kò ní dé kò ní san sọ́mọ́ pẹ́ ní ajínú láyé ojúrọ̀ pension àpapọ̀ payment owó iṣẹ́ ìjọba bá jíṣẹ́ mọ́ ń gbọ́ ọ̀rọ̀ ní fún ìyàbí tó bá fi à ń fún ẹgbẹ́ àbálágbájá ó sá fún wa ẹjá máa fún lówó kíní kan pension àìsílẹ̀ tó máa fún ẹ́ pẹ́ńsán àti kí gratuity àbí tó bá ti kú tó bá padà yánkọ́ yóò padà yóò padà gé mẹ́ ìgbẹ́ta tọ̀dọ̀ náà kò ní tọ́ kò ní gé gẹ́rù mọ̀mùnú ẹ́ gẹ́rù gẹ́rù mọ̀mùnú ẹ́ gẹ́rù mọ̀tútọ́ ẹ̀fẹ́ tó máa lọ bẹ̀rẹ̀ sàmáyú ká bíbo ká bá lóbi tìí ọlọ́ni ìwà tá a fi tún ṣàlàyé ọ̀rọ̀ tó yé kéékèé báyìí àtúnẹ̀ tí ó máa tako ìdí ọjọ́ kíni ọjọ́ kíni ọjọ́ ẹ̀sán ọjọ́ pé tó tako sí àdínú bí mánà káwọn ìṣúra ìrìnà tó yá máa lè fìyà wò bí ọba tó lè jẹ́ lórí nípa ọjọ́ ìrìn ọjọ́ ìgbèlú wọ́n ti bára yẹ́ ọ̀rọ̀ sí yí yékéyéké àtọ́lẹ̀ tí ó máa tako ọjọ́ ẹ̀san ẹni alùpùpù àmọ̀tẹ́nu sọ tẹ̀sí débẹ̀ níbi tí wọ́n ń tako fúùsì nígbà táwọn èèyàn débẹ̀ tí wọ́n á nìkọ́ nígbà gbọ́dọ̀ àwọn èèyàn oríṣiríṣi ni wọ́n láti mọ̀ tètè mọ̀ yàrá lẹ́nu àbí ẹlòmí òde ìsìnì bí owó mọ́tọ́lá ló wà ní èdè ìgbàgbọ́ olóògbé mọ́tọ́ jáde ẹlòmí ń ta ní òwe

ọlọ́run ní tó ń tí bá bí ń ṣàlàyé iná àwọn èèyàn ó máa tó ń pe ọjọ́ ẹ̀san nírọ́ kí ló bá tó ń pe nírọ́ orúkọ náà di pé kò sí ìṣẹ̀lẹ̀ àbí ẹ̀ẹ́kà ń sọ láti jọ iná a ń sọ láti jọ ìgbòmí ìgbòmò ní ìṣẹ̀lẹ̀ tó àbọ́lọ́wọ́ bá lóyìn ọjọ́ ìgbéra ìṣẹ́mi tí máa ń sọ ní pé tó mọ̀ súnmọ́ ni ọlọ́run ìnáwó yàrá ó nà hú bá ìdá àwọn èèyàn rò pé tó jìnà ní ẹ̀yìn lẹ́rọ bẹ́ o wà ní ẹ̀rọ owó kọ̀ rí tó súnmọ́ tó sì lọ́jọ́ ọlọ́ni nínú ẹ̀yà wọn ìfàkùn káàmì ní ẹ̀kọ́ tó ti wà sáyìn ní tó níjọ́ àwọn ọkùnrin kọ́lá mọ́sẹ̀ o àìsí rẹ̀ má jẹ́ ó á tọ́ kí n lè bílí pé ọjọ́ bí dàbí ìṣe àbòyè tó wá èsì sí ìṣẹ̀lẹ̀ wọ̀lá ìṣẹ́ bá nínú ìròyìn yẹn yóò di kèké tó ń sáré àti ẹ̀rọ tó kù. ìṣe ògbọ́dọ̀ ní èméjì sí iná sá àtàlà àtìyàtú láàárọ̀ ìgbà fi hà alìsíyàtọ̀ ìṣe ìṣẹ̀lẹ̀ ni kò sí èméjì ń bẹ̀. ọlọ́run tó ti bá fi ń sàlàyé yìí náà á tọ́ أليس الله بأحكم الحاكمين ìbọ́lọ̀run ni tó mọjọ́ dáa ahkamul hakimin ọlọ́run ni ọba pé ẹjọ́ ti ẹ̀gbẹ́ ẹlẹ́jọ́ ẹjọ́ tí ìyẹn àfíìlì ọlọ́run fún ọlọ́ àfíìlì níbo lọ́wọ́ àti lọ àfíìlì

tẹ́yìn lé ààbà pé òun ló ga jù nílùú yìí àbí tẹ́bi dájọ́ pé à ẹ̀rẹ́lẹ́ ni alimahkamatu ẹ̀líyá ní supreme court ohun ìjọba ti tọ́ ọ̀nà mẹjọ dájú ní ìsinmi ìjọba ti gánà wọ́n lè fara fẹ́ rọ́bìsì lẹ́jọ́ tó dájú ayẹtẹ́jọ́ kí yóò lé nínú tuntun sálídì ní òfin tiwọn. ṣùgbọ́n ẹjọ́ ọkọ ọlọ́run tó ìwà kẹsàn orí ibú gbogbo orí gbogbo orí gbogbo ayé òun náà ló ṣe rẹ́ dídì ìpọ̀ ọlọ́run ló bá tó mẹjọ dá òun ló mọ̀ wá ó máa ń tó tọ́ sí wa ó lè gbófin ilẹ̀ fún wa ọlọ́ni wà lọ́wù yàtọ̀ ọlọ́ni máa ń dájọ́ wàlámù áfíríkà lè tókùnì kò tẹ́ni tí ó tó wá dájọ́ lẹ́yìn ìtọ́lọ́n pé mo látọ̀ lé ẹjọ́ ikú síbi kan ẹjá tó fojú báyìí wò ó ẹjá tó gbé bàbá yìí kò sí mọ́ ìlápàdà bàbára lágbọ́dọ̀ bàbára ìdájọ́ ọlọ́run òfin ọlọ́run tọ́lọ́run bá dájọ́ kan ìdí tó fi dá kódà kó mẹ́yẹ mi àti ọwọ́ ọgbọ́dọ̀ gbà wọlé rẹ̀ ọgbọ́dọ̀ gbà wọlé tọ́lọ́run bá ti dájọ́ kan èèyàn afẹ́mọ̀dí afẹ́mọ̀dí ibi tó fẹ́mọ̀dí ni pé ọ̀hún gbówó yẹn nìyẹn ibi tó fẹ́ tì í sí òdàlù òfin tọ́lọ̀ ń gbé kalẹ̀ mo fẹ́ mọ̀ tí tó fi ṣe náà tó máa mú lò ọ̀rọ̀ rúrùn ni ọ̀rọ̀ tí ò bá mú rárá ni èèyàn láàpò pé òfin tọ́ ṣe èyí kílé tọ́ gbé kalẹ̀ bẹ́ẹ̀ abẹ́mọ̀ díẹ̀ tí ìjọba káńkà fún láàrin láàrin àwọn èèyàn gan tọba lọ mẹ́mọ̀ tí òfin tó gbélẹ̀ fún ẹ gan ó tó lè jẹ́ níyà àyè ẹ̀kọ́ èèyàn ní ẹ̀ o ṣé ìtọ́lọ́ tẹmọ sọ fọ́gà lè ṣẹ́gbẹ́ ọ̀gá rẹ ni o tó gbẹ pé tó lé tó òfin tẹ́sọ̀ ìmú fẹ́ mọ̀ díẹ̀ tó bẹ́ẹ̀ bá fún mi dáyò kan lé lórí ẹ̀ka ṣe ohun tó fẹ́ ohun tó sòfin fún ẹni kábíyà kọ́kọ́ lọ́n tó dá wa àmì ìtọ́lọ́ ní ká ṣe ní tí ìdí tó ní ká ṣe bọ́ọ̀lù tó bá lò látàrí lọ́rùn rẹ̀ pé nǹkan yẹn kò sí láyè sí mọ́ ìdí tó fi fàǹdà yẹn tó fi tọ́mọ gbé sòkòtòkù ó pé ìgbẹ́ ẹran pọ̀ ní ó pọ̀ láwọn ilẹ̀ lárúbáwá

ìwé ìtọ́nà bá parẹ́ fóònù yẹn ti wà náà nìyẹn kọ́lé rẹ̀ mo ti tọ́jú àwọn nǹkan yẹn dáadáa mo ti pé òfin yẹn fún ìlárúbáwá gbà yẹn tèmi làwọn kẹ́nà ń ṣe léde pé ogún ọkùnrin sọ́ni kó ju tóbìnrin lọ nígbà tá a tọ́jú ẹ̀ dáadáa a rí wípé lásìkò ògbà yẹn àwọn obìnrin òun jáde wọ́n bá mọ̀ tó property fún wọn wọ́n kẹ́ ẹ̀rọ ẹ̀dá kún fómìnì ní áàpù tọkùnrin bọ̀tí sí obìnrin ń jẹ ipò báyìí ó ń dọ̀gá léṣẹ́ ó di dàrẹ́tọ̀ ó ti di mánídà tó káwá ló pé kí ogún ọkùnrin kó pọ̀jù tóbi lọ ayé ò bá wọn láyè sí ní ẹwù èèyàn burúkú ẹni tó bá dàtọ̀ rẹ̀ dá àyífàtẹ́ ni ó ní lọ́nẹ́ẹ̀dì gan orí ìwé ẹ̀ ló pọ̀ gan ìdájọ́ náà ló lè gbé kalẹ̀ náà wọ́n ìṣe máa wà nílé kódà ọkùnrin ò bá àmọ́ ti ju ọmọ oṣù mẹ́fà lọ kí obìnrin ti dígí ni ó di fifty years tó bá jẹ́ ọmọ bàbá kẹ́nà ọmọ ìyá kẹ́nà ẹ̀kọ́ ọmọ bàbá kẹ́nà ni wọ́n ọmọ ìyá bàbá àbọ̀ bàbá ọkùnrin ó gba ìlọ́po méjì tiẹ̀ bẹ́ẹ̀ gbogbo òfin ọlọ́run ẹ̀kọ́ ọlọ́run ọba ọba àlèkè ọlá òun lọ́ba tó máa ń dájọ́ òun ló fi lè dájú ọgbọ́dọ̀ dáàtò òfin ọlọ́run pé ẹ̀ tó wúlò àbí kò wúlò òfin tó wúlò ní. ìlànà àwọn àfáàtà máa ń ṣàlàyé òfin ọlọ́run wọ́n ní ṣẹ̀rí àtúnlá sọ̀lé hátó lèkó lè fàmọ́ ní wà màkà òfin tó dá ní gbogbo ààyè ni wọ́n sọ pé òfin sáúdì nílùú sábẹ́ ẹgbẹ́ gbogbo ilé ẹgbẹ́ ẹgbẹ́ tó gbé sínú wọn lòrò wọn tó wọ́n fún yẹn wọn ní ẹ̀ka àlè protest ètò ìdá sáájú ọ̀dùn ní jẹ́ kí ni wọ́n tòrò tẹ́gá àbí ìdánú tí wá lórí ìṣẹ́lú nìyẹn mọ́mọ́ ọba wọn dábàá pé òfin yẹn o ìlú báyìí ló dá kò dá nílùú báyìí ìlú bí ọ̀tí mọ́ lóyìn ẹgbà pé àwọn náà jura wọn lẹ̀ fún ni tọ́nà bá jura wọn lẹ̀ lóòtẹ́ ìlú lọ́rọ̀ tí wọ́n lẹ́nu bákan náà mọ́ sọ pé ààbá àlèfókù sọ́ọ̀lẹ́hù lè zàmánì kábà wà láyé fìlúfù lè zàmánì kábà tó tó òfin ọlọ́ọ̀bà àtò tó ti dá ní kò dá lásìkò báyìí lọ. wọ́n sọ bẹ́ẹ̀ torí ẹjọ́ rẹ̀ wà látọ̀dọ̀ rẹ̀ wà látọ̀dọ̀ àmì abúlé ní àbá ń jọkàn ó ń bá èèyàn sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí wá pé mọ́sà kọ́lá Abubakar wa Umar kí ni Abubakar àti ní ní ọ̀rọ̀ yìí tó yẹ bàbá ńlá bàbá ẹni kọ̀ọ̀kan wa bàbá ní kíní kẹta àmọ́ àwọn Abubakar pé ẹ̀lẹ́fà àbáyé wọn tó ń fi lẹ́yìn àtọ́ sọ fún Abdullahi nínú àbá bẹ lórí ọ̀rọ̀ ìṣẹ́lẹ̀ àbá tẹ̀lé àti ọmọdé sọ lẹ́yìn àtọ́ sọ òfin ọlọ́ àti ọ̀rọ̀ àlẹ́bí kébi Abdullahi nínú àbá sọ̀dẹ́ ọ̀la àmìhùmọ́ tó ń fi dáhùn yẹn lóhùn ó ní yóò ṣìkò àyínsẹ́nsẹ́lẹ̀ àlékún ìṣèjárọ̀ tó nínú sàmà ọ̀nà ọlọ́jọ́ òkúta lé lórí láìpẹ́ ó sọ pé ọlọ́run bẹ́ẹ̀ ìdájọ́ ọlọ́run ìdájọ́ ànẹ́bì ni pàtàkì ló náà má bà kọ́lá àbúbákiri àwọn ọ̀nà èyí sọ pé kọ́lá àbúbákiri àti ìmọ̀ olùsọ kéde bá mọ́ tọ́sọ̀ ẹ̀yìn òbí ọlọ́run padà tí wá tẹ̀ wá kọ́ ní lébi kí ni bàbá ní kiri sọ làwọn òfin lọ gbàdà lò bàbá ní kí ni bàbá ní kiri kí lòfin wá sọ bàbá ní kí lòfin wá sọ kí lásà wá sọ bàbá ní kí lásà wá sọ ẹja gbèsè làákà ìwò tó bá kí ni tó bá làákà ìmú nǹkan tó ní ẹ̀ ló fi ọlọ́run àtòfin anẹ́gbẹ́ tó bá làákà ìmú definitely làákà ìyẹn ní sàárẹ̀ làákà tó bá ní òfin ọlọ́run tako làákà ìyẹn ní sàárẹ̀ làákà ìyẹn ní sàárẹ̀ ọ̀tọ́nà bọba àdìsí ọlá kó ṣàánú wa kí ó sàlẹ̀ fún àgbọ́yé ìṣẹ́ nípa ọ̀kan wa náà wọ́n wà nínú ẹni ibn abbas àti ali ibn abi talib rẹ̀ àmì ọmọ wọ́n tó bá parí ayé àyọmọ ní bala tanana bala wọ́n ti bala tí ọlọ́run ló mẹjọ dájú wọ́n sọ bẹ́ ọmọ àwọn alùmọ́yìn pé wọ́n láti sí àwọn ẹ̀kọ́ tí ó kó sínú díẹ̀ nínú rẹ̀ ní kọ́nà bọ́bá àdìsọ́lá sí ẹgbẹ́ tó káfà ìfẹ́ kọ̀ọ̀kan wa وصلى الله وسلم على نبينا محمد وعلى اله وصحبه اجمعين